A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá God continue to be with you thank you very much for your love. Èní uh, uh, away from husband and wife stuff than that ọ̀rọ̀ tí ó tó kọmí lóminú ni ìyẹn kọ́kọ́ rán mi o àmọ́ mo fẹ́ kí ká fojú àtọmọdé wa àtàgbà wa mo fẹ́ ká fojú àgbà wò ká fojú ọmọdé wò àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà ni tó jẹ́ pé ó dẹ̀ ń bàyàn ní ọkàn jẹ́ nísìnyí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí báyìí ọkùnrin ni obìnrin ni òun wo ló lórí ilé rẹ̀ wo fáwọn ọmọ ẹ lóúnjẹ oríṣi oríṣi wàá ṣàlọ kí wọ́n accord ẹ respect right yes àwọn ọba ńláńlá táwọn èèyàn kan disrespect ó ti ń pọ̀ jù o àwọn ọba tí àwọn kan fún lépè aláwọ akọbọ àwọn ọba táwọn èèyàn kan ń bú yàmáyàmá àwọn ọba tó yẹ ká fún ní respect nílẹ̀ Yorùbá àwọn ọba tó jẹ́ pé àwọn náà máa ṣáájú wa àwọn ọba tó jẹ́ pé àwọn ọmọ wa respect wa lọ́jọ́ gbogbo láíláí àwọn ọba tó jẹ́ pé wọn ò ní jẹ́ kí Yorùbá kó dàrú àwọn ọba tó jẹ́ pé wọn ò ní sọ wípé àwọn elédè kan ní sọ wípé ti Yorùbá bá wo ẹ̀yìn kan wàá jòkó lọ́kànlọ́kàn ẹ wàá bẹ̀rẹ̀ sí ní bú àwọn Yorùbá àwọn ọba yìí àwọn ọba tó yẹ pé tẹ́ ẹ pé káyà àwọn nǹkan máa já ẹ wá useless àwọn ọba yìí ẹ wọ́n á ń bú àwọn ọba yìí a mọ̀ pé situation of things tó wà nàìjíríà sí ó wà láti kí àwọn abínú bẹ̀jú ó wá yẹ ká bínú tó àwọn àwọn ọmọ fi pera wa lórúkọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo wa ló àfẹ́tò gbogbo wa ló àfẹ́ inú àwọn ọba yóò sì dùn sí i bí wọn ò bá sọ̀rọ̀ inú wọn ò dùn sí i àwa tá a wà lọ́wọ́ bíbà yìí náà inú wa ò dùn sí i ṣe é rí baálẹ̀ oníwọ́n ń pè ní mi àǹgọ́á olókéré jù ní gbogbo àwọn àwọn ìjòyè aráàlú ní èdè ní ṣáàjì bíbá wọn ò bí ẹni ẹnìkan dáa kó disrespect wọn because àwọn ló máa represent yẹ tí ọ̀rọ̀ bá dé wọn ò ní wá pè nínú yàrá rẹ pé wá lọ bá gọ́vọ́nà àbí wá lọ bá àwọn ọba lọ́ba ńláńlá àwọn kéékèèké náà wọn máa pè nígbà tí ẹ̀yin bá ti wá fẹ́ tẹ́tí wá useless wọn ẹ dákun báwọn ṣe fẹ́ ní ẹnu ọ̀rọ̀ níwájú lọ́hùn báwọn ṣe fẹ́ ní ẹnu ọ̀rọ̀ níwájú lọ́hùn àwọn haúsá wọn ò disrespect àwọn ẹ̀mí àwọn o haúsá wọn ò disrespect ẹ̀mí àwọn o ẹ̀yin yorùbá ẹ̀yin lẹ̀ ń disrespect àwọn ọba yín o àwọn ọba ńláńlá àwọn ọba ńláńlá àwọn ọba tó jẹ́ pé ọlọ́run ló fi wọ́n síbẹ̀ kí ni ọlọ́run sọ ọlọ́run sọ pé gbogbo àwọn tí bá ti fún nípò nu yín ẹ fojú po wọn wò wọ́n ọlọ́run fẹ́ mọ tẹ bá respect èèyàn tó wà lára ìsàkárí onípò tó wà ní agbègbè yìí tẹ bá fún ní respect ẹ ti fún ọlọ́run náà ní respect ni ẹ mọ wọlá ipò tọ́lọ́run fún pé tó bá ṣe pé ipò tọ́lọ́run gbé ẹ sí ìbá sọ̀rọ̀ sí ẹ tẹ bá ń sọ yẹn inú ọlọ́run mọ dùn pé ẹni yìí ó fún mi ní respect ẹ wá ń ṣe àwọn ọba yẹn yamayama ẹ wá ń sọ̀rọ̀ sí wọn anyhow èmi ò sọ wípé àwọn náà nǹkan tí wọ́n ń ṣe ó perfect o but ó ní bí yẹn ṣe sọ̀rọ̀ ságbàlagbà kódà ká tẹ̀sọ́ pé ọmọdé wà nú àwọn ọba ẹ̀ tọ́lọ́run ti lè gbé dé ipò ọba á fún wọn ní respect wọn this one nobody thank me àwa ń fi òwe yé òwe ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí tó bá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí fa ó máa lọ fa sáà yìí máa lọ tẹ bá ti wá tẹ bá ti wá tẹjú wọn mọ́lẹ̀ ńkọ́ tẹ bá ti sọ wọ́n di pàǹtí tẹ ti sọ wọ́n di yẹ̀yẹ́ ṣé wọ́n á lè represent yín lọ́la ṣé wọ́n á lè represent àwọn ọmọ yín tó bá di ọjọ́ ọ̀la gbogbo àsìkò yìí ń bọ̀ wá tán o gbogbo àsìkò yìí ó ń bọ̀ wá lọ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹyin lòun tó bá ti jábọ́ báyìí ó ti fọ́n ká mo fẹ́ ká máa lo sense wa tá a bá ti ń sọ̀rọ̀ mo fẹ́ ká máa lo self tiwọn ẹ̀yin kò lè wá wà ní lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan kí wọ́n á mọ useless àwọn ọba yìí ẹ̀ ń useless àwọn ọba yìí fún àwa Yorùbá ẹ̀ ń useless àwọn Yorùbá yìí fún àwọn Yorùbá ó sì ń dùn wá ó ń dùn wá ó ń dùn wá wá ẹ wà gbójú ẹ gbójú sójú fídíò tó a ṣe gbójú fídíò sójú fídíò yìí ẹ wà máa ní kọ̀rọ̀ yàrá ẹ wà máa sọ̀rọ̀ sáwọn ọba yàmàyàmà ìwọ tó ìwọ ló lórí ilé rẹ wọn ló ń fún lórí wọn ló ń fún wọn lóúnjẹ lórí rẹ ṣé wàá fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ẹ yàmàyàmà topless ọba gbogbo ìlú ọba gbogbo Yorùbá ẹ fún àwọn ọba yìí ní respect ààrẹ ọ̀nà kakanfò kò í ṣe ipò kékeré ẹ accord respect fún wọn a mọ̀ pé wọ́n lè má ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ àmọ́ ẹ accord respect fún wọn nítorí pé kí ni ó ṣeé ṣe kí wọ́n tó ń sọ̀rọ̀ yàmàyàmà yẹn náà ó ṣeé ṣe kí wọ́n náà dépò ọba lọ́la báwo ló ṣe wá fẹ́ ṣe sí ṣé bọ́ mẹ we are human being we are bound to fail you understand taba dey fail so yẹn wọ́n á pè yẹn ní trial time ẹ jẹ́ kó ẹ understand pé trial time lélẹ́yìn kò yẹ kí ẹ máa sọ̀rọ̀ sáwọn ọba yẹn anyhow ìdí díẹ̀ ìdí tó yẹ kẹ́ sọ̀rọ̀ sáwọn ọba yìí ẹni àwọn ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bọ̀ àwọn ọba yìí wa gbogbo ẹ̀ làwọn aráabí ń há mọ́wọ́ gbogbo ẹ̀ làwọn aráabí ń há mọ́wọ́ tó bá wá dọjọ́ ọ̀la ẹnìkan lọ represent yín níwájú náà wọ́n short wọn down wá ní ìwọ ọba wo ìwọ ọba ìwọ ọba tó jẹ́ pé ò ní action ọba tó yẹ kí wọ́n ti finish àwọn bí wọ́n ṣe ní governance tí wọ́n ní minister àwọn haúsá wọn ò respect ọba àwọn emir wọn ò disrespect èmi nǹkan tí èmi àbá ti sọ ni wọn ò bí jẹ èèyàn kan dáa kó mọ sọ pé ti èmi àbá wò ẹ jẹ́ káwa náà fi tiwọn náà ṣe àríkọ́gbọ̀n náà tí ẹ bá sọ pé ọmọ Yorùbá ò dá ọmọ Yorùbá ò dá tí wọ́n á yẹ kẹ́kẹ́ tí wọ́n máa fi kẹ́tí máa help láti eh, láti bà Yorùbá jẹ́ ni ẹ ẹ sọ pé Yorùbá ò dá tí ó wá yẹ kẹ́yìn kan kẹ́tí wọ́n máa useless àwọn ọba Yorùbá ni tẹ́ bá sọ pé Yorùbá ò dá kẹ́yìn useless àwọn ọba Yorùbá báwo wọ́n ṣe fẹ́ bá yín rà wọ́n padà ará ilé wa ò da ará ilé ẹ̀ ò da ará ilé ẹ̀ ò da tó bá wá ba ará ilé ẹ̀ yẹn jẹ́ tán báwo ló ṣe fẹ́ rà padà tára àtàbá wa bẹ̀ bu àwa máa sọ bákanbákan èmi whoever tó bá ń gbọ́ fídíò yìí tó wà lára àwọn tó ń useless ọba gbogbo àwọn ọba ńláńlá ẹ dákun ẹ mọ́ ṣèyẹn mọ́ ọ̀nà wà tẹ́lẹ̀ fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ṣẹ̀ ó ní ẹ̀tẹ́ máa pè pé ẹ bálágbá ṣíṣá sọ̀rọ̀ àmọ́ ẹ̀yin ìkẹ́wàá lánú pàkà ẹ̀yin kò béèrè pé ta ló fi ẹ́ sọ̀ba náà tó má kò nídìí kí ẹ bèrè pé ta ló fi ẹ sọba ẹ lọ bèrè lọ́wọ́ náà pé ta ló kí ló tó fi gbé wọn sí because kò sí ìkankan ò ní ṣẹlẹ̀ fa tó ìṣe pé bóyá ọlọ́run bá mọ̀ sí fa gbogbo ẹ tó bá wà lórí ipò lẹ́nu kádàrá àlá o ọlọ́run ti kádàrá pé ó máa débẹ̀ kò yẹ kí ẹ̀yìn kan wá sápamọ́ síbi kan kẹ́ mọ̀ bèrè pé ta ló gbé ẹ débẹ̀ ọlọ́run ọba ní kẹ́ lọ bèrè ẹ pé báwo ni ọba yẹn ṣe débẹ̀ pé báwo lọ́ba yẹn ṣe débẹ̀ ọlọ́run ló fún in as much as ọlọ́run ti fi gbé e débẹ̀ ẹ respect ipò tó wà ẹ respect ipò yẹn because àwọn ipò yẹn ṣe ipò kékeré ipò ipò yẹn ti wà níbẹ̀ kí wọ́n tó bí babalá babalá babalá kó àwọn èèyàn kan ni so ẹ respect ẹ ipò yẹn tí wọ́n wà and ẹ dẹ̀ wá ní choice ẹ bá in as much as ẹ ti respect ipò yẹn ẹ gbọ́dọ̀ respect èèyàn náà tó wà lórí ipò yẹn ẹ mọ bà Yorùbá jẹ́ mọ́ the way you are taking insult àwọn ọba yìí ẹ ẹ tún kankan ṣe ẹ ẹ tún ẹ rò pé ẹ tún kankan ṣe ni ẹ ẹ tún kankan ṣe ẹ tún ẹ tún disgrace disgrace and anyhow Yorùbá ni kò sí kankan tẹ́ ẹ tún ṣe ń bẹ̀ yẹn ẹ máa ma ṣe ẹ máa ma pariwo lórí YouTube ẹ máa pariwo lórí kíní inú bí àwọn ọba ìbẹ̀ ṣe ń ṣe wọ́n yẹn mẹ́ra inú ń bí wọn bí wọn bá tiẹ̀ sọ̀rọ̀ inú ń bí wọn inú ń bí wọn gbogbo ẹ tó bá ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ọba Yorùbá pátá from from the zero level to the highest level kò í ṣe ipò kéékèèké kò í ṣe ipò kéékèèké ipò tó jẹ́ pé àwọn babalá kú babalá wọn wọ́n jìjà dùn fún ni kí wọ́n tó débẹ̀ wọ́n jìjà fún tó débẹ̀ ni ẹ má fojú àwọn ọba yìí rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ má jẹ́ pé western life kó kó sí wa ní ọpọlọ débi pé àwa mọ̀ kátà ń ṣe mọ́ ẹ fún wọn ní respect ẹ fún wọn ní respect bẹ ẹ ṣe ń ṣe yìí wọn láìsí láìsí wọn bí láì wọ sí láwùwà bẹ ẹ ṣe ń ṣe yìí ẹ ń gbé àwọn haúsá yẹn lékè wọn ni ẹ ń gbé àwọn haúsá yẹn lékè wọn ni tó nígbà tẹ́yìn bá ti ń bú àwọn tí àwọn tí yóò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ àwọn haúsá sì ní àwọn ẹ̀mí àwọn àwọn ọmọ wọn mọ ní upper hand tó bá wá yá wọ́n wà mọ́ sọ wọ́n di àwọn wọ́n wà sọ wọ́n di upper class ju titi yín lọ torí pé ẹ ti sọ fi ń di yẹ̀yẹ́ èébú tẹ̀ ń bú wọn gan àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ní fẹ́ kí wọ́n àkọ́dù respect fáwọn ọba ńlá láyé mọ́ ẹ ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ilé yìí ò kí n ṣe pé èèyàn ń lajú èèyàn ń ṣe kinní kan ó ní bẹ́ẹ̀ ṣe kó ewu tẹ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣe nàìjíríà yìí náà ṣó dùn mọ́ àwọn náà ni ṣó dùn mọ́ àwọn ẹni wọ́n ti buwó wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀ ṣé wà ń bẹ̀ ni tí ẹ wà ń bẹ̀ ni wẹ̀ yóò di a kájà sọ pé wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀ ṣé o lè fẹ́ gbà lọ́wọ́ wọn ni èmi nǹkan tí mo sọ àwọn ni pé ẹ fún wọn ní respect ẹ má jẹ́ kí àwọn alábí àjákẹ́ lọ́wọ́ yín ẹ má jẹ́ kí wọ́n useless àwọn ọba yorùbá ẹ má jẹ́ kí wọ́n useless àwọn ọba yorùbá ẹ má jẹ́ kí wọ́n useless àwọn ọba yorùbá ẹ sì lè useless ọba yorùbá ẹ lè useless wọn ọlọ́run ló dìdí gbé wọn lébẹ̀ ọlọ́run ló dìdí gbé wọn lébẹ̀ tó bá ṣe pé ní ayé john ní ayé john láìka ayé ìsìn yìí kò síbi kọ̀rọ̀ ibi tó wà tó bá ti insult yorùbá ọba ó nìkan tí wọ́n máa ń ṣe fún wọn lọ́jọ́ lọ́jọ́ nígbà yẹn ọlọ́run sọ wípé gbogbo àwọn tó bá ti fún nípò ẹ fún wọn ní respect gbogbo àwọn tẹ́lẹ̀ èmi ọlọ́run bá ti ewé kan ò ní jábọ́ tí ọlọ́run mọ̀ mọ̀ sí gbogbo àwọn tó bá ti fún nípè ní ipò ẹ fún wọn ní respect ẹ fún wọn ní respect ẹ fún àwọn ọba yìí ẹ fún wọn ní respect ẹ fún wọn ní respect this is on point using my words to help others. Bye for now.